àtọrọ ìṣẹ́ ọlọ́run àdékẹ́ ọlọ́pọ̀ ní ìyàbòrò iṣẹ́ wa àti ìyàbòrò ẹ̀mí wa ẹni tí ọlọ́run bá àdékẹ́ ọlọ́bá fi mọ̀nà kò sẹ́ni tó lè ṣìnà náà kọ́lọ́run bá àdékẹ́ ọlọ́má ṣìnà lóhùn láéláé a ti tọrọ ìkẹ́ ọlọ́run la ọlọ́run fáṣíwájú iṣẹ́ ńláwọ̀n sọ́lọ́lọ́ àìmọ̀sẹ́lẹ̀ kí ọlọ́run la ọlọ́run kọ́lọ́run bá àtìgbẹ́ tí ó bá tẹnu ojú ọ̀nà tó ní sẹ́lá mọ́mọ́ sọ̀rọ̀sọ́lá múlá kárí tí ìdọ́jọ́ kẹyìn kọ́lọ̀ ọba àdékẹ́ ọlápùpọ̀ ọkùn ara wọn ọlá àti tóbi ọlágbára nínú pípa tí ó kọjá lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá amẹ́nuba ń tánpẹ́ ní alhijra oríṣẹ́lá mọ́mọ́ sọ̀rọ̀sọ́lá ọba ọlọ́ọ̀ba àdékẹ́ ọlápá aláṣẹ tó fi ìlú mákà kò fi sílẹ̀ nígbàtí ìgbógun ti àwọn ẹlẹ́bọ tó pọ̀ ní maka kó sì lọ sí madina níbi tí ẹ̀sìn tí ó ti rọrùn fún àti ṣe àwa ṣàlàyé pé ìjírà àkọ́kọ́ ìkó ìsákòónú maka lọ síbi tí ilẹ̀ tó ti dẹ̀ fáwọn mùsùlùmí kìí ṣe sí ìlú madina ìjírà àkọ́kọ́ áfíríkà ni àwọn mùsùlùmí kọ́kọ́ wá ìjírà ẹlẹ́ẹ̀kejì òun ni ìtànà tẹ̀sílámù ṣe láti maka lọ sí madina kí jíra yìí tó ṣẹlẹ̀ àwọn ọ̀ṣẹ̀lẹ̀ kọ́kọ́ wá lára àwọn ọ̀ṣẹ̀lẹ̀ yìí à ń pe ọdún lára àwọn ọdún tó wá kánú sam tó ṣe jíra yìí wọ́n ń pọ ọdún kan ní amul ahzan àwọn ọdún tọ́pọ̀lọpọ̀ ìbánijẹ́ tó ṣẹlẹ̀ sí ṣẹlá masalasala lára àwọn nǹkan yìí òun ni pé khadija ìyàwó tó dúró tì í látìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní orúngbó ẹ̀sìn ó kú àbútọ́lì náà kú àbútọ́lì ló kọ́ kú láàrin oṣù bí mẹ́ta síra wọn ọ̀díjà náà kú wọ́n pè ọdún yìí ní amul ahzan àwọn tó ṣẹlẹ̀ sórí ṣẹlámù sọ̀sọ́lá àwọn tó bá nínú jẹ́ ni láàrin ẹ̀ òun náà ní ṣẹlámù sọ̀sọ́lá mọ̀ sí tọ́if tọ́if rí ó wà lára àwọn ìlú tó wà ní saudi arabia tó fi bẹ́ẹ̀ jìnà sí maka ó lọ bẹ̀ lọ polongo islam fún wọn náà ó sì sọ fún wọn pé tó ẹgbàá ntọ́lọ́mbà níkẹ́ láfi rán mi sí yín àwọn wà gbà lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn fi ṣe yẹ̀yẹ́ ni ọ tún wá ní káwọn èèyàn máa lè lókò àwọn sùfàhà òkòwò àwọn tó gbónú jù láwùjọ wọn ni wọ́n kó òkò fún tí wọ́n sì jù ṣẹ́lá mọ́sọ̀sílá tí wọ́n jù lókò wọ́n jù lókò débi pé gbogbo eh, bàtẹ́ ẹ̀jẹ̀kúnú ẹ̀ ni ó wá kò ní gbogbo tọ́ ìfìtàn níbi tó ti ń ṣàjọsọ ọlọ́ọ̀bà àdíkẹ́ọlá ọlọ́ọ̀bà àdíkẹ́ọlá wọn rán màláìkà jùbírí sí i ipe àrùn mọ̀láíkà kan sí ẹ mọ̀láíkà yìí olúwa ní ìcháàjì àwọn òkè ìlú tọ́ ìfì àárín àpáta méjì ló wà tó bá gbé tó fẹ́ lé pé tí wọ́n ṣe sí ẹ̀yìn kọ́ lọ́n bá àdíkẹ́ lákó jẹ wọ́n yà á pa òkè méjèèjì á pa ọ̀pọ̀ ní wọn lórí òṣìṣẹ́ lámọ̀ sọ̀sọ̀ àti rárá mi ò fẹ́ kán kú mi ò fẹ́ kán panu torí ó súnmọ́ pé báwọn ọmọ wọn báwọn bàbá wọn ò tiẹ̀ gbà nísìnyí ó súnmọ́ káwọn ọmọ wọn kí wọ́n padà gba islam bó ti rí náà ní eléyìí ìlú tọ́ ìbù nísìnyí 99.9% muslim ni ṣùgbọ́n lọ́jọ́ lọ́wọ́ náà wọ́n lé ànábì islam wọ́n lé ní oko ni àwọn ará madina wá wá ìran méjì ló wà ní madina al-haus wal khazraj àwọn ọ̀nà méjì yìí wọ́n ti bára wọn jẹ ogun ọ̀pọ̀lọpọ̀ ogun abẹ́lé tó ti pọ̀ tí wọ́n ti para wọn ìgbà tí wọ́n wá sílùú maka àwọn ṣe bí ẹn fẹ́ gbọ́n tánìbì sàṣílámù sọ fún wọn wọ́n fún òrìṣẹ́lámù mọ́sàṣílámù wọ́n fún láì gbẹ́tò àgbà ìsìlámù ìgbà tó ríṣẹ́ láàmù sàsíláàmù ní gbé àwọn ará madina wọ́n ń pè ní yathrib lọ́jọ́ náà lọ́n àwọn tẹ́tí wọ́n sì ṣe tán àti gba islam ó ní káwọn mùsùlùmí kí wọ́n máa lọ sí ìlú yathrib yìí ṣùgbọ́n òun ó ṣì wà nílùú maka kódà abubakar ọ̀dọ́là àmì sọ pé ẹjẹ́ káwọn náà máa lọ ní rárá ọlọ́wọ́n bá lè kí ẹlọ́run tí ìpamí láṣẹ kí n lọ sí ìlú yathrib ìgbà táwọn ará maka wà ní pé àwọn mùsùlùmí máa lọ sí yathrib yìí tó bá di pé ilẹ̀ gbà wọ́n ní yathrib tó padà di madina lẹ́ni madina yìí ìlú ló túnmọ̀ sí city so tó bá níbi almadina madina tún nàbí àwọn almadina alnabawiya ìlú òjíṣẹ́lá masaslam òun ni full name ẹ̀ àwọn ramaka wà pé tó bá yẹ pé tílẹ̀ bá gba àwọn mùsùlùmí nínú yathrib yìí ó máa pa wá lára o ọ̀pọ̀lọpọ̀ ọjà wa ta bá ń tàn lọ tà nílùú sham ojú ọ̀nà tó máa gbà lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí àjẹ́sìn wá níbi kan sá lọ a sì ti mọ́ ń tá a ṣe fún muhammad tí ó bá gbé ẹ̀sán yóò rọrùn fún ẹ jẹ́ ká ti kọ́ dí yathrib tí wọ́n ń lọ yìí wọ́n mọ̀ pé kí ni táwọn lè ṣe wọ́n wá papọ̀ níbi tá à ń pè ní darul nadwa tí wọ́n bá fẹ́ àgbì lórí kankan tí wọ́n fẹ́ fẹ́ nǹkan tí wọ́n fẹ́ fi lọ́lẹ̀ wọ́n máa ń pàdé ní inú eré yìí darul nadwa dàbí parliament wọn àbí senate ẹnu wọn wá kò yí pé gbogbo wa àdéyàn kọ̀ọ̀kan jọ a sì pa muhammad lẹ́ẹ̀kan a bá ti pa gbogbo ẹ̀ parí síbẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́run bá ní kẹlọ́bá sọ fánà ní kó ti wá yá báyìí kó kó lù maka kó kó fún wọn gẹ́gẹ́ rìṣẹ́lá mọ́sàsílám dìde ọlọ́ba abubakar ọ̀dàlà àn kó ti wá yá ọlọ́run bá ní kẹlá ti pa mí láṣẹ kí n kó nílùú maka àwọn tí wọ́n fẹ́ pàná bí yìí sallallahu alaihi wasallam wọ́n sọ ráńdì ilé ẹ̀ oníkálukú múdẹ̀ dání pé a pa ní ẹ̀kan náà ni òṣìṣẹ́lá mọ́sàsílám ti kódà ó bu yẹ̀pẹ̀ sí òní kọ̀ọ̀kan wọn lórí wọn ọ̀dẹ̀ mọ̀ tó fi kó láàrin ó ti wá kúrò tán ó sọ fún ali rọ́dẹ̀lá ànùbú tó ń dàbí kọ́sì sí pé kó ń sùn lórí bẹ́ẹ̀dì ó ti kúrò tán àwọn ti sùn lọ ẹnìkan wájú wọn pé kálẹ̀ ń dúró dè ń bí wọ́n ní mọ́mọ́ náà fẹ́ pa ni oní tó wáyé pòun lẹ́ ń dúró dè ó ti lọ wọ́n tún rí yẹ̀pẹ̀ yẹn wọ́n gbọ́ kúrò ẹran gbé ó tún bu yẹ̀pẹ̀ sí wa lórí wọ́n wá wọnú ilé ó ní àbúrò ló ṣe sùn lórí bẹ́ẹ̀dì ìgbà tán ni tẹ́ni yóò jí láàárọ̀ wọn ni kò di ali rọ́dẹ̀lá ànùbú ibo muhammad wa olóhun mọ̀ bó ti ṣẹlá mú sàsàlám ṣe kúrò ní gbòrò maka nínú ṣùgbọ́n kúrò ní gbòrò maka ó ti mọ̀ pé táwọn ará maka ó ṣe ní pé gbogbo ọ̀nà tó lọ madina wọ́n lọ dènà dé ń wọ́n wá lọ madina directly wọ́n wá gba ọ̀nà míì tọ́nà ilé ètò jìn tó bá gbọ́nà direct maka sí madina ni kò bá yá wọn bó ti gbọ́nà ọ̀nà inú lè jìn bí five hundred kilometres wọ́n lọ náà yìí èyí tó tó wá jìn ni wọ́n wá gbà wọ́n wá lọ sí òkè kan wọ́n ń òkè yẹn ní jabalothor inú ọ̀gbun kanu jábàrò fọ́ọ̀rì ọ̀nà wọn pẹ̀lú gọ́ọ̀rù fọ́ọ̀rì ibẹ̀rẹ̀ anábì sọ́sílámà àtàwọn bá kiri ibẹ̀ ni wọ́n wà fún ọjọ́ mẹ́ta táwọn ará maka fún wọn káàkiri so ibi tí wọ́n wà ìfọ́jọ́ mẹ́ta yìí wọ́n ń ìkan náà ọmọ àbúbákiri táwọn ará maka bá sọ wọ́n á máa fi wá tó wọn létí wọ́n ti ń ṣe báyìí o wọ́n ti ń ṣe báyìí ìkan nu wọn ọ̀ ń gbóúnjẹ wá so ìgbà tó ní pé àwọn maka tí ara wọn balẹ̀ wọ́n kó nu ọ̀gbun yìí nínú kéèvì yìí náà ṣẹ̀ mú nílé ọ̀nà Mẹ̀dínà àwọn ọ̀ṣẹ̀lẹ̀ mí náà ṣẹlẹ̀ mẹ́ ṣùgbọ́n tó rí pé fúgbà ni a ń ṣe àwọn tó jẹ́ ìkànnì tó ṣẹlẹ̀ òun ni a sọ yìí lára tí ó ṣẹlẹ̀ náà ni pé àwọn ará Mákà wọ́n wá wọn débi tí wọ́n wà yìí náà wọ́n súnmọ́ bí tí wọ́n wà débi pé Abubakar ni pé lautọ́ tọ́ àhàdóhùn bá sọ̀rọ̀ hù lára àyàn tí ó kọ́ wọn wá bèèrè wọlé tó bójú rẹ̀ báyìí tó àwọn gún òkè yẹn inú ihò táwọn ànábì àti abubakar wà òun ní nísàlẹ̀ tó bá fi lè gbójú wo lẹ̀ ó máa rí wa ń bẹ̀ abubakar sọ fún ànábì bẹ́ẹ̀ òṣìṣẹ́ láwọn sọ̀sọ́ ni pé ya abubakar famadhanu kabi ìfúnẹ́ni allahu thani fúnhùnmá ó ní fọ́kàn balẹ̀ rẹ̀ abubakar báwo ló ṣe rí sí àwọn méjì tó kọ́ náà bá ní kí ọlá ṣe kẹta wọn so àwọn aramaka wọ́n sì kó mẹ́ nínú ta máa ń gbọ́nú tàn ní pé àwọn ará maka gbé arákùnrin kan wá wọ́n pè ní sẹ̀tíù pé sẹ̀tíù yẹn ò ló ń jẹ́ ifá pé sẹ̀tíù wọn máa ń ka bí ẹni ni so nínú ìtàn ètò fẹsẹ̀ nílẹ̀ à ń pè nìkan ní sètè lóòótọ́ sètè ní orúkọ ẹ̀ kọ́dí ìyá nínú tíra àwọn àṣìfá fi hukukil Mustafa ìròyìn tí wọ́n mú wá ń pẹ̀ ó jẹ́ ìròyìn tá máa ń gbọ́nú tàn yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń tọpinpin inú àwọn àfọ́ onítàn tí wọ́n máa ń tojú bọ wọ́n ní ìtàn yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ náà lọ́mọ sọ́nù tàn pé ejò kan fẹ́ gé àbúkà ejò kan fẹ́ san ànábì sàlàlọ́sì bàbá mi ló fọwọ́ ẹ̀ di tó bẹ́jọ́ ẹ̀jẹ̀ ń san kò ṣàgbọ́wọ́ ẹ̀kú gẹ́ẹ̀bẹ̀ náà làbúbákírà àtànábì sallallahu alaihi wasallam ní ọwọ́ ìgboro madina nínú ìtàn náà máa ń gbọ́ ipé pàtí wọ́n wọ ìgboro madina àwọn èèyàn jáde tí wọ́n kọrin tọ́lá albadru arena mẹ́fẹ̀ni yàtìlọ́wọ̀dáì wọ̀jẹ̀bẹ̀ ṣukuru arena máa da arìnláhì dáì ó ní iná kò lẹ́sẹ̀ so àwọn nǹkan máa pọ́pùlà ń gbà míì tó ẹgbẹ́ tẹ bá torí bọnú tẹ́rí pé àwọn nǹkan tògbésò táwọn èèyàn kan bá ń sọ nǹkan pa ànábi ẹjẹ́ káà náà ká tójú ànábi ṣe sàlọ́lá àgbẹ̀sọ̀ ṣùgbọ́n tánàbí sọ fáwà òun ni pé látòtòrò ní kama àtọ̀rọ̀tì nasara isa ibn mariam ẹ máa ń yìn mí kọjá àlà báwọn nasara christians bí ó ti yin isa ọmọ mariam kọjá àlà tó fi dìgbò dọmọ ọlọ́run tó tó fi agbàdé tó wá dọ́lọ́run lọ fún ààrẹ ní ọkọjá irú ọlọ́run àtòjíṣẹ́ fàkúlù abdullahi wa rasuluhu ẹ máa sọ wípé ẹrú ọlọ́run ni mí àtòjíṣẹ́ so a rí táwọn ìbá dáwà kan bá wá nígbé tó nígbàtà bí muhammad àti agbádá àti láwà ní irọ́ ni wọ́n bá náà ìbọn ti ń bí ọmọ kò gbé láwà ní kò wá gbádá kò wọ́n bí normally òun ni àwọn ọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn àfá àkọkalẹ̀ pé tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ iná kan wà táwọn ọ̀ṣẹ̀gbọ́n máa ń bọ iná ìkú ẹ̀rọ àwọn yẹn a sì rí pa fún ṣùgbọ́n bí pẹ̀lú alkimba àbí jálàbíà ìyẹn òyìnbó sínú ìyẹn òfẹsẹ̀ kò fẹsẹ̀ ilẹ̀ bọ́ ti ń bí ọmọ náà náà bí so ṣètè òye tó tó bá ti ní sí tí n bá ti àwọn àrùn rẹ̀ ewu bá ló ti wá di ifá ọ̀run mi lọ́wọ́ lọ́sàdí arábíà so kọ́lọ̀ bàdígáṣà ló wà so ṣètè yìí àwọn àfà àwọn àfà tí wọ́n tójú bọ tí wọ́n wọ́n tọpinpin ọ̀rọ̀ wọ́n ní kò sí eléyìí ò sínú tó ṣẹlẹ̀ wọ́n wá dé gbòòrò mọ̀dínà ilẹ̀ gbà wọn lára ń tọ́rọ tí sọ́sọ́rọ̀ kọ́ ṣe òun ni pé ó fi mọ́ṣáláṣí lọ́lẹ̀ ó tún ṣe nǹkan ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tí bá ti ń wá tó bá ti sáwá láti maka ó fi wọ́n ṣọmọ ìyá fáwọn ará madina orúgbó jẹ́ pé tó àwùjọ àkọ́kọ́ tẹ́pà àwọn mùsùlùmí ni wọ́n ní bó ti jẹ́ pé ọlọ́run bá lékè lákàdà kó wà ní eléyìí àwọn ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́kọ́ nínú ìtàn ìjírà lùsọ́lá mọ́sálásálà yìí lára àwọn ọ̀tàn yìí lára àwọn ẹ̀kọ́ tàkọ́nú ìjírà lùsọ́lá mọ́sálásálà òní pé ẹ̀sìn ló ṣíwájú gbogbo nǹkan òríṣẹ́ láwọn mọ́sílọ̀sẹ́lẹ̀ ìgbà tó kó nílùú maka ó dúró ó tó wá ó dojúkọ maka ó ní pé tí ìbá ṣe é gbà àwọn ará maka lé mi kó ní mi ò ní kó mi tí mo wáyé èèyàn máa nífẹ̀ẹ́ ibi tí wọ́n bí ni sí kò sí láìfí nínú ṣẹ̀rẹ́ islam kéèyàn nífẹ̀ẹ́ ibi tí wọ́n wà so èèyàn máa nífẹ̀ẹ́ ẹgbẹ́ èkó náà bíyàn sí bóyá ọ̀ṣun ni ìyẹn máa nífẹ̀ẹ́ ní tí ẹ ti wá kò sí láìpínà ṣẹ̀dá ìyẹn lẹ́ máa nífẹ̀ẹ́ nàìjíríà so àwọn tí wọ́n tó báwọn òṣè nàìjíríà mọ́ tí nàìjíríà bá ń bá ẹnìkan bá bọ́ọ̀lù wọ́n máa di nàìjíríà ń gbà náà so àtọ́ ẹgbẹ́ tó ẹnìkan bú nàìjíríà kọ́ má sí ní nàìjíríà kẹ́pẹ́ tó wá bú nàìjíríà ẹ̀kọ́ jọmọ nàìjíríà wa ní ká nífẹ̀ẹ́ ibi tí wọ́n bí yín sí ibi ìfẹ́ tá wá ní fúnlù wa yìí májẹ̀mú bẹ̀ ni pé kò gbọ́dọ̀ tako ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ó lè jẹ́ problem ìbá kìí problem láàrin aláwọ̀ dúdú nìkan universal problem lẹ́nu nàìjíríà nísìn haúsá rí ẹ̀ láúsá tó jẹ́ mùsùlùmí àwọ̀ yorùbá mùsùlùmí gbà ti ṣe mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yorùbá ní ẹ̀yìn yorùbá kó tó rẹ̀ ní mùsùlùmí gbogbo ẹgbẹ́ ẹni tó jẹ́ haúsá ẹgbẹ́ mùsùlùmí ni asọ̀bíyà wọlọ́sọ̀ríyà ọlọ́ọ̀bá àdékẹ́lá fagilé gbogbo eléyìí ríyá ayuannas ní gbogbo èyàn apẹ̀yìn kò sọ pé yẹ́rẹ́ lẹ́dí ní àmà ríyá ayuannas apẹ̀yìn iná kọlakùnákùnmí dákàríwà ọ̀nta adáyín látara ọkùnrin kan àti obìnrin kan wọ̀jà anákùn ṣòrúbá ń wakọba ilẹ̀ lítà àárọ̀fù àwọn ṣe kò wá sí ẹlẹ́yàmẹ̀yà ní islam inda akramakum inda Allahi man atqakum ẹ tó dáa jù wájú ọlọ́run bá àdékè ọlá ẹni tó pa ọlọ́run bá àdékè ọlá jù ìyá máa jẹ́ ìrúdú ìyá máa jẹ́ ọ̀funfun ìyá máa jẹ́ ọ̀pupa ìyá máa jẹ́ lárúbáwá gbogbo ilé ìkò kan náà bá kullukum min adam wa adam min turab òṣìṣẹ́lá mọ̀sánmọ̀sánmọ̀ gbogbo yín àtọ́dọ̀ adam lẹ́ti wá adam táwọn sọ ìwá ní àtàrà ìpẹ́ láti dá so nínú islam kò sí pé nìkan ẹnìkan wá láti ìran kan ẹnìkan jẹ́ nǹkan rárá eléyìí islam fagilé ló fi jẹ́ pé tí wọ́n bá to sáfú lọ́yà láyò òṣìṣẹ́lá mọ̀sánmọ̀sánmọ̀ ẹmà rẹ̀ tó jẹ́ áfíríkà ló ti wá ẹmà rí bẹ́ mọ̀rọ̀bá èèyàn dúdú kódà ó bọ́ fún ìgbòdúdú jù wá lọ bìláàlì mọ̀rọ̀bá yóò tó sẹ́yà nàbísọ̀lọ́sọ̀lá ẹni tó wá láti Persia Salman al-Farisi yóò tó sẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ẹni tó wá láti Rome Suhaiba Rumi yóò tó sẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam kò sí yàtọ̀ láàrin èèyàn lówó èèyàn lówó ojú tálíkà nígbà tí wọ́n jọ náà bá lékẹ́ ọlá kò sí yàtọ̀ láàrin wa akramuna inda Allahi atqakum ẹni kódà ó ṣíwájú dúkìá ó ṣíwájú gbogbo tíyàn bá ní ọlọ́run bá nígbà sọ ní ìnàlẹ́dínà tó wà fáhùn mọ̀lá ìkàtò bọ̀ọ̀lì ní àwọn òfúsẹ̀ kọlu fi ma kuntun ó ní àwọn èèyàn tí àwọn mọ̀láíkà ayà yìí sọ̀kà nípa àwọn ará maka nígbà tó di pé pẹ̀lú ayé wà táwọn èèyàn ń hàn rẹ́sìn ṣe lu maka àwọn èèyàn wọn ń kónu maka wọn lọ sí gbòòrò madina níbi tí wọn ti rẹ́sìn wọn ṣe àwọn èèyàn kan wá kúrò ọlọ́run bá ìjà sọ pé àwọn wọ̀nyí tó bá di pé wọ́n kú tí màláìka kú gba ẹ̀mí wọn àwọn màláìka wọn bèèrè lọ́wọ́ wọn fi máa kún tù kí ni tẹ́ ń ṣe tẹ́ bẹ̀rẹ̀ sí ṣe kọ́ọ̀lù wọn mọ̀ mẹ́sì wa kó ná mustapha àfihàn ìfìlà àwùjọ nígbà wọn jẹ́ arẹ́sì ṣọ́ fìyà jẹ́ wá ní láàfin rẹ́sì ṣe nígbà táwa ní gbogbo maka àwọn màláìka wọn máa fún wọn lésì alamtakun aldun lọ́ọ̀hì wa sí àtàn fatuhaji fiha ṣé ìdáná wọn bá tẹ́ẹ̀fì ibi tí wọn ti jẹ́ rẹ́sì ṣe tẹ́ẹ̀fì sílẹ̀ tẹ́ẹ̀fì lọ́bi tí wọ́n jẹ́ tí ẹ̀ tìrẹ́ sì ní ṣe ìyẹn pé kò sígbà láyè fún ni tí wọ́n bá ní kápá tọ́gbẹ́ tó ní nàìjíríà nísìnyí ààrẹ sì ń wá ṣe bẹ́ẹ̀ bá wùjọ ti rí kí wọ́n gbé tó ìgbà tí mi ti wọ́n rẹ́sì rẹ́sì ṣe parí síbẹ̀ rárá gbogbo ìgbà tí wọ́n bá ní kápá láti fi lè fi ibi tí wọ́n ti jẹ́ kó rẹ́sì ṣe láti lè fi ilẹ̀ lọ síbi tí ó ti rẹ́sì ṣe ọ̀ràn èèyàn ni ó máa jẹ́ ọlọ́run bá àdíkà ń gbé fọ́wọ́lá ìkàmà wáhùn jahannam wàsá àti masíra gbogbo ẹni tí ó bá rẹ̀ sí ṣe tó sí ní kápá àti lè ṣe ìjírá tó eléyìí yóò wọ iná àpẹẹrẹ àwọn eléyìí sí china ní bá àti gbàwẹ̀ rọ̀mọ̀dán ní kọ́lọ̀ máa fi ẹ̀sìn níwá lára ẹni tó bá wù yóò gbàwẹ̀ rọ̀mọ̀dán ní nàìjíríà bá china àwọn èèyàn ọ̀rá wọn jẹ́ káwọn èèyàn gbàwẹ̀ kódà wọ́n fọ́ọ̀sì ẹ̀kọ́ jẹun ni wọ́n fọ́ọ̀sì mùsùlùmí kó jẹ ẹlẹ́dẹ̀ẹ́ sùkọ́lọ̀ àdékẹ́ọ́lá kó bá ń yà ẹ̀kọ́ fún wọn gbogbo ẹni tó bá ti ní kàfá ní china láti kó ń bí i láti lọ síbi tí ó ti rẹ́sì ṣe ọ̀ràn èèyàn ni wájibó ní alẹ́ àyàn tó bá ti ní kàfá ẹ̀ ọlọ́run bá àdìkà ní pé ilẹ̀ mustapha àfihàn àmìnà rìjáde wọ́n ní sa ìwà lọ́dán láàyè tàbí òun àìlẹ̀ tán wọlé yàtàdún àwọn tí wọ́n ní excuse làwọn tẹ́gbẹ́ tó wọ́n ya ọ̀lẹ́ wọn ní kápá ó lè jọkùnrin ó lè jóbìnrin pé á bí wọ́n ti dàgbà àbí sí kápá fún wọn láàyè sàtẹ̀ òun àìlẹ̀ hilatan wala yahtaduna sabila àbí kí wọ́n wọ́n mọ́ tí wọ́n gbà àwọn eléyìí lọ́lọ́run bá níkẹlá ní ṣàmójúkúrò fún wọn gbogbo ẹni tí wọ́n ti níkápá tí wọ́n jẹ́ kó rẹ́sì ṣe ọ̀rọ̀ ẹni kó fi ó kọ̀ ẹgbẹ́ wọn kì í ṣe nítorí ẹ̀sìn ni ọ̀pọ̀lọpọ̀ ní ó fi Nàìjíríà lẹ̀ tá US UK Canada torí pé à ń wá owó iṣẹ́ tẹ́lómi ṣe gan kò ṣe sọ tábá délé pé tó iṣẹ́ tà ń ṣe ilé yóò òkú là ń fọ́ ilẹ̀ là ń gbá ọkọ̀ níṣẹ́ sọ bọ̀ torí owó èèyàn ṣe tán láti fi gbogbo ohun tó ní ìjọmọ olúàbí ẹ̀ ó ṣe tán àti ìyòtọ́ ìbí kó fi jí owó tó ń wá ní Islam eh, kọ ilé yìí lónìí ọmọ àti ẹ̀mọ́ ọmọ tó ń ṣe ní Islam fẹ́ ni pé èèyàn gbọ́dọ̀ lákòólé kan ẹ̀sìn lórí gbogbogbò kọ́lọ̀ọ̀bà àdìkẹ́lá fún wa ní àgbọ̀yé ẹ̀sìn yẹn gẹ́bẹ̀ náà ìṣe táà ti fi gbogbo nǹkan jí ẹ̀sìn òṣìṣẹ́lá mọ́sílám ó fi gbòrò maka lẹ̀ ó fi gbogbo tó ní ó fi lẹ̀ ní gbòrò maka àwọn aráwọ̀ èèyàn kan tó gbé kúrò àwọn ṣàrọ̀ bí abu salama àti ìyàwó ọmọ salama ahmed gba islam ọmọ ní pẹ́tò bàbá ìyá àtọmọ ẹjẹ àmàlọ maka kálọrẹsìn wa ṣe àwọn àna Abu Salama wọ́n gbé ìwọ́ lè máa lọ ti ẹ̀ ọmọ wa lélẹ́ yìí àwọn òfọmọ wa lẹ̀ kó bẹ́ẹ̀ lọ wọ́n gbà ìyàwó lọ́wọ́ ẹ̀ wọ́n gbà wẹ́wẹ̀ ní lọ ìgbà táwọn gbà ìyàwó àwọn fámílì ọkọ wọ́n gbé tẹ́yìn bá gbà ìyàwó àwọn ògbà ọmọ ẹ̀yìn kọ́ lẹ lọ́mọ wọ́n gbọ́ mọ́lẹ̀ Abu Salama nìkan ló kú nílùú Maka àti Salama ọdún kan ló fi sọ ẹkún torí wọn fi lẹ̀ nígbà tó yára ọfẹ́ máa lọ sọ́dọ̀ ọkọ ẹni kúkú máa náà obìnrin dẹ̀ rìnrìn five hundred kilometres lóhun nìkan kábàlì báwọn èèyàn ṣe ṣetán àti gbogbo tí wọ́n ní wọ́n ṣetán àti fi jin islam káàsì mọ̀ bí islam ṣe rọrùn fún wa láti ṣe àárẹ̀ ẹni tó yẹ pé tó ọ̀dọ́ ni nísìnyí tí nǹkan kò ṣe àìsàn ṣe nǹkan àwẹ̀ òde yóò sì jọ̀sán fún gbogbo ọgbà rẹ̀ àwọn èèyàn kan ṣetán àti gbogbo tí wọ́n ní kódà tí ẹ̀mí wọn fi ilẹ̀ tó islam kọ́lọ́mbà àdékẹ́ọ́lá kó má dùn wọn ládẹ́ kó sì má dùn wọn ládàá tiwa náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìtàǹgbẹ́ni sùhẹ́ ìbà rómi òun ó wá sí gbòrò maka kò ní dúkìá kò ní kankan gbogbo tó ní gbòrò ló ti ní ó wá fẹ́ máa lọ sí madina wọ́n wá blọ́kì lọ́nà gbé wá gbòrò ń lọ mú lọ madina ni wọ́n gbé wá nígbà tó dé rí kí ló mú wọnú ìlú yìí kò sí nǹkan tó mú wọ ó lè lọ wọ́n gbé ẹ̀rìn ṣé gbogbo dúkìá tí mo ní tí n bá fún yín ẹ fi mílẹ̀ kí máa lọ wọ́n ní bẹ́ẹ̀ ni ó lè amú fún yín gbogbo ẹ̀ gbogbo tó ti mékì gbèsè wọn bóyá àwọn kọ́nà ó ṣe business ní maka ló fi rówó ní gbogbo tí mo ní yìí mo fún ní gbogbo ẹ̀ jẹ́ kí lọ maka ó sì dá lọ maka báwọn yẹn ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ àtẹ́lẹ́hìyà sacrifices torí Islam nílé kọ́lọ̀mbà lẹ́kẹ́ọ́lá kó fún alágbọ̀ọ́yé ẹ̀sìn ẹ̀ gẹ́bẹ̀ náà lára àwọn ẹ̀kọ́ dákọ̀ nínú ìtàn ìjírò ìṣẹ́lá mọ́sílẹ̀sẹ́lẹ̀ òun ni pé èèyàn máa ń plánù fún nǹkan sọ̀rọ̀ mi àwọn pé tó ilé àmà ṣẹlẹ̀ sáwọn tí wọ́n fi rí pé àwọn lágbọ̀ yẹ́ sí pé ẹṣẹ̀ nǹkan bá ń dá agbára lọ́lọ́run tàwa kẹ́lẹ́ àlàlà yóò ní ìdìmọ́ nínú hadithi kan mi ò rántí pé yẹ́ sí hadithi yẹn fẹsẹ̀ rinlẹ̀ ara kò nìkan wọ́n bá lóṣù sàlám pé rankumi ni ṣé n so rankumi mọ́lẹ̀ àbí kí n gbára lọ́lọ́run bá lè kí ọlá kí n fi rankumi lẹ̀ ọlọ́run kù sọ ọ̀làrábìnrin rárá bí rankumi yẹn kó o wá gbára lọ́lọ́run bá lè kí ọlá ìyẹn máa plan nǹkan sẹ́lùmí à ń gbé tó àti gbá ọlọ́run nísìnyí kò ní nìka ṣiṣẹ́ mọ́ tó á máa rìn káàkiri ọlọ́run bá àdékẹ́ ọlá òun ni wá ní pèsè òun ni Razak yóò pèsè fún wa àbí kí ẹ má ṣiṣẹ́ kó má ṣe nǹkan kó wá jókòó sí mọ́ṣáláṣí mọ́ pé yá Razak ruzukna ebi ó pa so yóò dìbí ẹni táwọn tó tọrọ bára tí ò ní ní ìlà òjò ìyẹn máa plan nǹkan bó ti jẹ́ pé òdíṣẹ́ ńlá mọ́sálásí ọlọ́run bá àdékẹ́ ọlá rán Jibril sí ìmọ̀ rí Jibril báyìí ṣùgbọ́n plan ìjírá yìí ni pé a nílọ maka a nílọ madina directly mo block wa ń bẹ̀ ibi tá ọkọ̀ lọ òun ní bíbá yìí ó tún employ nìkan kódà ẹni tó employ yìí kìí ṣe mùsùlùmí òun ló guide wọn tó rọ́nà yìí wọn mọ̀nà dáadáa òun ló guide wọn dé madina àmọ́ bí plan fáwọn nǹkan yìí kéèyàn jókòó lórí tó fẹ́ dáwọ́lé kó plan ara islam kọ́nà ọba àdìgá fún wa ní àgbọ̀yé ẹ̀sìn bára mi ṣe wá plan yìí náà ọ̀tún wá gbára ọlọ́wọ́n ọba àdìkẹ́ ọlá ló fi jẹ́ wípé ọlọ́run bá jẹ́ sọ fún nínú sọ́lọ́tún kásọ̀s ó ní ìnàlẹ́lẹ̀ fáwọ̀dà àríkàlùkùránà làrọ́ dẹ́ka ilà mahamad ìnàlẹ́lẹ̀ fáwọ̀dà àríkàlùkùránà làrọ́ dẹ́ka ilà mahamad lára fún tefsir ọlọ́run bá jẹ́ sọ nínú àyà yìí wọ́n ti máa yà yìí kọ́lọ́run bá jẹ́ sọ pé ìwọ má wọrí kó lu maka yìí ṣé pàtà yìí sọ̀kalẹ̀ nísìlá ti gbìmọ̀tàn láti mọ tó ṣẹlẹ̀ ìgbà tó sọ̀kalẹ̀ àná ó ń jáde ní mọ́ká ọlọ́ọ̀bá gẹ́sọ̀ ń gbé máa wọ̀rí àwa tá a sọ Qur'an kalẹ̀ fún ẹ á da ẹ padà sí gbòdò mọ́ká yìí àárín wa wá sí gbòdò mọ́ká yìí lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn tí wẹ́ pé àwọn ni wọ́n ń bẹ̀ sallallahu alaihi wasallam so lára ń tẹ́ kí ẹ náà kọ́ ni wọ́n máa sọ pé tó ṣáàmù sàsílám ṣoṣẹ́ni tó láàánú ni tí wọ́n máa kọ́yàn má gbélébù àwọn ọ̀tá wọ́n ti múyàn sí ọ̀tọ́ akọ̀ má gbélébù wọ́n wá níbi tó olúwa dáríjì wọn torí wọn mọ tí wọ́n ṣe lóòótọ́ ni ó lànà wọn lóòótọ́ ṣùgbọ́n eléyìí kò ń ṣàánú tó tó ògóńgó ẹni tí ọwọ́ ẹ̀ ti tẹ èkú dà tó lè pa ẹni yẹn tó wà wípé ah, mo lè pa ẹ o ṣùgbọ́n mo dáríjì ẹ eléyìí ló lànà jùlọ lọ́wọ́ táwọn ẹbí wọ ìgboro maka àwọn ará maka yà já wọ́n rántí gbóhùn táwọn ti ṣe àwọn táwọn ti pa láàrin mùsùlùmí pé ah èyí ó jẹ wálé ni àwọn ìgbàgbọ́n tí wọ́n ń sọ yẹn pé a ah, àlìyóòmù yóòmù malhama ẹ̀jẹ̀ ó ṣàn lẹ́ni anábí wa sọ fún wọn ni pé àlìyóòmù yóòmù malhama ṣùgbọ́jọ́ èní ọjọ́ àánú ni ó ní kí lẹ fẹ́ ká ṣe fún yín ara maka wọn ni pé anta yẹni ibùnà ó ṣàánú wa náà ni nígbà tó wẹ̀ tẹ̀ kúrò lẹ́yìn ọdún mẹ́wàá tó kó ń gbòrò maka ọlọ́run bá àlékẹ́lá ló sọnù yìí ẹ̀sìn anamsa islam jáde gbòòrò maka ọlọ́run promise ẹ̀rọ tó bá dàgbà síbẹ̀ ṣùgbọ́n kò dá lójú ó gba ọlọ́run náà pín tọ́lọ́run bá àdékè ọlá sọ ibẹ̀ ní orí wà man yatawakkal ala Allahi fahuwa hasbuh kọ́lọ́run bá àdékè ọlá kókó wa ní kókó wa kókó wa mọ̀ ṣe fún alágbóyè ẹ̀sìn gẹ́gẹ́ náà lára mi tá ti rí gbára ọlọ́run bá ìgbára ọlọ́run bá àdékè ọlá onígbà táwọn ará maka fẹ́ wọnú tó fẹ́ wọnú wọ́n fẹ́ wọnú wò yẹn táyà bá kí n já pé ah tó bá fi lè wọlé àárí wa àwọn ìgbéra máa wọrí ọlọ́run bá àdíkẹ́ láṣẹ kẹta mẹ́ta wáyé ìyẹn máa ń bá ọlọ́run bá àdíkẹ́ ọlá ní gẹ́gẹ́ náà àwọn èèyàn tí wọ́n gbé ogun tí wọ́n nílẹ̀ owó wọn dúkìá wọn wọ́n fi ogun ẹlẹ̀ wọ́n sì kọrí sí gbòrò maka kò sí tí wọ́n ní jọlọ́run bá àdíkẹ́ ọlá lọ ọlọ́run bá àdíkẹ́ sì padà rọ̀ wọ́n lọ́rọ̀ ìgbàgbórúkọ sàábé so òun náà fi gbogbo dúkìá ẹlẹ̀ ó lọ sí gbòrò màdí ó lọ sí ó kó maka lọ sí màdínà so abdulrahman bin auf ó wá dé gbòòrò madina ẹni tánà bí ní kó máa jọmọ ẹ̀yẹ́ ẹ̀ ní gbòòrò madina ó ní kó bo dúkìá mi mo ṣe tán àti dá sí méjì kó kódà kejì kó ìdákanu méjì ó ní rárá ọlọ́run fàlùbáríkà sí tó ní dùláni àdàsù ìbọ̀lọ́jà yìí gbogbo tó ní maka ẹ̀ ní times ten ni gbòòrò madina àwọn wọ̀nyí wọ́n gba ọlọ́run bá lékeọlá àdéhùn tọ́lọ́run bá lékeọlá sì ṣe fẹ́ tó bá gbára léhùn ọlọ́run bá lékeọlá mo ṣe fún wọn kọ́lọ́run bá lékeọlá kó má dùn ẹ̀ ṣe fún wa kó lásìkò lágbára بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من محمد الله صلوات ربنا والسلام عليه وبعد uh, In the last khutbah, we started um, discussing the migration of the Prophet sallallahu alaihi wasallam. And then we said that the first migration was not the one that is usually very popular. The first migration was not from Mecca to Medina. The first migration was from Mecca to Africa here, specifically Ethiopia. Then the second migration, this is where this is the one that has the greatest, uh, uh the greater prominence, was a migration from Mecca to Medina. Before this, there were events surrounding this movement. There was a year in which Abu Talib, uncle of the Prophet, who was there protecting him, he died that year. Khadija, the most trusting and trusted wife of the Prophet ﷺ, also died that year in a space of three months. So it was a very sad year for the Prophet. That same year, he went to Ta'if Ta'if is also a very large city in Saudi Arabia today, not very far from Mecca. And he, gave, he went there to preach Islam to them. They stoned him. He was bleeding when he left Ta'if. So this year was a very sad year. And then he realized that some people who came from Yathrib, that was the name of Medina those days. Those people who came from Yathrib, some few individuals, they were ready to listen to Islam. So he started telling his companions, those who became Muslim, started telling them, go to Yathrib, go to Yathrib, you have opportunity there. So, but he himself and, uh, and Abu Bakr remained in Makkah until Allah told him to leave Makkah. And it was on the, the, the, the, the, the Mushrikun in Makkah agreed that they were going to kill him. They sat in a place called Darun Nadwa and they came to a conclusion that we would come together and assassinate Muhammad. And they surrounded his house. But Allah subhanahu told him it's time to leave. And he left that house. They surrounded it. He even took sand and put it on their head. Every one of them put sand on their head to tell them that I've left this place and Allah has protected me. They, they fell asleep. It was in the morning that they woke up, they realized that the Messenger of Allah sallam, had left Mecca and headed for Medina. So he left Mecca, but he did not go to Medina directly because he knew that the people in Mecca would go and um, surround all the routes that led from Mecca to Medina. So he took a, a route that was not very well uh, known. And he went to a cave called the mountain, mountain of Thor. That was where he was. He and Abu Bakr hid in a cave in that mountain for three days. Uh, usually in the history that has become or in the folklore uh, part of history that has become folklore they will tell us that um, the people of Makkah came to that place yes historically they came to that place but they came with a man called Satiu in Yoruba that's what that's, that's what he called the man that the man is the Ifa oracle This is false. There was indeed a man called Sete who had no bones in his body. He only had his, he only had his skull. This uh, Qadi Iyad recalled in his book Ashifa fi Hukuk al-Mustafa that there was actually a man that, that, was like that. But in Islamic history, this story is unfounded. The Makkans came to that place and they, Abu Bakr said, if any one of them look down, they will see us in this cave. And brother said, don't worry, Allah is our third in this place. And he did not look down. So the one that they brought any Ifa from uh, Africa or from uh, it's uh, more of a story than actual history. So also you hear in the history that um, in that cave a snake wanted to bite the Prophet sallam, and Abu Bakr blocked the snake with his hand. And the snake was the snake was biting him continuously, and he kept his hand there. This also is not authentic. Al Imam Al Bayhaqi recorded this in his Dara'ir al Nubu'ah bila Isnad. It, it don't have a chain of ascription. So also you hear that Messenger Allah entered Medina and the sun told al-badru alayna min thaniyatil wada'i wajaba shukr alayna. This also is not authentic. In Islamic history, it said tola al-badru alayna, the full moon rose on us and came into Medina from Taniyatul Wada. And even historically, the Messenger of Allah did not come into Medina from Taniyatul Wada. It, it came into Medina from a different place entirely. So these are additions that people have added to history to embellish it. Like the statement that the Messenger of Allah was born with uh, Al-Kimba and uh, Turban. No, the Messenger of Allah was given birth to normally, like a normal child. So the same way that you find these stories surrounding people, people overpraise people. And the message of Allah has told us, He said, Do not overpraise me the way Christians overpraise Jesus, the Son of Man. So we only say what is found in history. There was no such thing as message of Allah coming to this world with Jarabia or, or even they they don't even I mean it, it, that type of dressing was not even common then. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the thing. So it was that he entered Medina after a very long journey. And then we will derive lessons from this story. One of those lessons is that when it comes to sacrificing thing, things, we should be ready to sacrifice everything for our deen. Some individuals are ready to sacrifice everything to acquire money. That is why some people will kill their own mothers, kill their own fathers, kill children, kill their own children just to have money. For the early Muslims, they were ready to sacrifice anything for the sake of God. That was, that was that is the reason why the Messenger of Allah left Mecca. When he left Mecca, he was not happy. But when it comes to sacrificing everything for Islam, there is nothing that the early Muslims were not ready to sacrifice. It all shows that the love of our community, love of our town, of our city, of our race, of our tribe is something that we sacrifice on the altar of Islam. You find in the messenger and the companions of the messenger of Allah people who were black and he will stay in the first row. In fact, the first muadhin of, the, of the, the muadhin of Islam is who? Bilal ibn Rabah, as black as you and I. So there's no demarcation of somebody being a Yoruba or Hausa or Nobe or you or Igbo. All of us are equal in the sight of Allah subhanahu wa ta'ala. The best of us is the most God fearing. May Allah give us a firm understanding of the thing. So also is that we plan our things Islam does not say you should, you should put your trust in Allah subhanahu wa ta'ala and don't plan. No. The Messenger of Allah himself planned his journey to Medina. It is stupid for one to believe that you can live following the way that Allah subhanahu wa ta'ala has laid the world on and, and, and assume that you'll be successful. A man who sits in the mosque without walking and believe that by, by chanting Ya Razak Urzukuni, oh, the one who enriches, enrich me, that Allah will enrich you. No, you will go out to walk. That is the son of Allah subhanahu wa ta'ala. So also, one of the lessons we get from this is that the fact we put our that we put our trust in Allah subhanahu wa ta'ala. The Messenger of Allah put his trust in Allah subhanahu wa ta'ala. When we read this verse in Surah Al-Qasas, where Allah subhanahu wa ta'ala says, إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادَّكَ إِلَى مَعَادٍ That verse is saying that, Verily Allah who revealed the Qur'an to you, Muhammad, would bring you back to Mecca. ẹjọ́ àwọn tó ń gún staircase yẹn kọ́ má gùn bẹ̀yẹn wà ti blọ́ọ̀kì lókè kọ́ wá gba èyí níbà yìí that staircase there is blocked they should come through this place so when we read this verse we read it in retrospect but when Allah was telling the message of Allah that will bring you back to Makkah it took ten years before he came back to Makkah ten years but he had the trust that Allah has promised me Allah SWT will fulfill His promise. May Allah SWT fulfill His promise for us in this one year after. May Allah SWT give us a firm understanding of the deen. Uh, finally, before we start the prayer, a fẹ́ fi àsìkò yìí dúpẹ́lọ́ ọlọ́run bá àdíkíọ́lá àwọn èèyàn tí wọ́n lọ sí hajj adúpẹ́lọ́ ọlọ́run bá àdíkíọ́lá pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń padà bọ̀ ní ayọ̀ àtàláfíà kọ́lọ́run bá kó báàjì lọ́rùn ọlá àtúnṣe lágbára àwọn tá a sì láwọn èèyàn tán expect kọ́lọ́run bá kó ṣọ́ wọn délé àtàláfíà àwa náà tí à ń jẹ́ràn pa fẹ́ lọ kọ́lọ̀mbà àdíkẹ́ láṣẹ rọrùn fún wa ká lọ kásìbìrì àlàáfíà àwọn tí wọ́n ti lọ́nà kọ́lọ̀mbà ṣe láṣẹ mọ́ wọn ọlá ti fi lágbára aláwọ̀mọ́lá tọ́lá lánàá dábàá